Thank you. <laughs> mo kí yín pé ẹ kú àbọ̀ sórí ètò yín ètò wa yorùbá láṣà àti ìṣe níkànnì tẹ́ wà tẹ́ ti ń wò wáyé ṣe mọ̀ wípé ẹgbẹ́ ẹyẹ ẹlẹ́yẹ ń wọlé nínú igbó ẹgbẹ́ èrùn ní èrù èrùn náà ń wọ́tọ̀ o torí pé ẹgbẹ́ erin lè rìn bá ṣeré nínú igbó bẹ́ẹ̀ náà ẹgbọ́n ẹgbẹ́ ẹfọ̀n ní ẹfọ̀n ló bá rìn papọ̀ lọ́dàn o ìjímèrè pẹ̀lú ọ̀bọ ni wọ́n jọ ń ṣeré lórí igi káàkiri ń tiwọn adíá fún arẹ́gbẹ́ṣọlá ọmọ ẹgbẹ́ ṣe mí lóore ẹ̀dá tí ò bá ti lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn o kẹlẹ́gbẹ́ ó tẹ́gbẹ́ rẹ̀ ṣe èyí mo ní kí n fi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa Yorùbá láṣà àti ìṣe èmi ọmọ yín náà rèé Yọ̀mí Mátẹ̀ lórúkọ mi Ifá ń kálelúyà làwọn èèyàn ń pè mí o kí n kí àlejò wa káàbọ̀ sórí ètò torí àlejò wa ó ti jòkó sínú ilé agbára pẹ̀lú mi pé gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ gbé e gbà ó ti yá nígbà mo ti bá àlejò wa ṣe múra tí wọ́n tí wọ́n ró dẹ́dẹ́ tí wọ́n kọ̀ rúru mu ní ah ọmọ yorùbá rè yorùbá láṣà àti ìṣe lóòótọ́ bí ọmọ yorùbá bá sì tó múra dáadáa tó tó wọṣọ lẹ yorùbá ọmọ káàárọ̀ òjíire ah, ah yóò wù yàn pọ̀ n pé ah ìmúra ẹ̀ wù mí yóò wù mí bí gbogbo èèyàn sì máa bí ewé olùsìnkírín mi nìyàn fa ìmọ́ni kó ni mọ́ra ni àlejò wa lónìí lórí ètò yín ètò wa yorùbá láṣà àti ìṣe àwọn náà ni arábìnrin olúwatóyìn aya adéwálé ògbóǹtarìgì òṣèré orí ìtàgé wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ eré orí ìtàgé dáadáa ṣùgbọ́n kínní kan tí àwọn tó fi yàtọ̀ ní wípé ṣàn láàrin níwọ̀n ajé nímú ní pẹ́kọ̀rọ̀ ẹ̀ ní bá arábìnrin olúwatóyìn aya adéwálé pàdé ń bi rándanrandan bíi jákujàku àṣà àti èdè yorùbá pẹ̀lú ìṣe yorùbá àwọn baba ńlá wa ni àwọn ń tẹ̀lé ọmọ bíbí ìlú odò ògbólú ní ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn ni wọ́n ń ṣe. àgbékẹ́ Adéwálé o ṣàlàáfíà lèwà gbogbo lè ń kọ́ hmm. ìjẹ̀bú òdógbòlù ni bàbá rẹ̀ ìjẹ̀bú ọmọ alárẹ̀ hmm. ìwọ lọmọ olúwa àṣàpè hmm. ọmọ abitakun wẹ́rẹ́ lóko mẹ́sàn-án ọmọ ẹlẹ́yìnkùlé ògbérégédé ọmọ obìnrin kun abẹ̀rín gbà á ó di méjì ó dògbòrogodo ìwọ lọmọ adúrópidán méje. nílẹ̀ alárẹ̀ hmm. ìjẹ̀bú ọmọ alárẹ̀ hmm. ọmọ òdẹ́nìkèrè hmm. ọmọ ajagbalúra ọmọ alágẹmọ òfíyàwọ̀yọ̀wọ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlélógún gbogbo ìjẹ̀bú ló ń kì bẹ́ẹ̀. ìjẹ̀bú lọmọ eré ni ìwà ọmọ aládìhẹ ògógó màgà tó mẹ́yìn ẹ̀yìn bí awó kìngbìnkìngbìn ọmọ adúrún mádé ọmọ adúrún múṣùpẹ̀dì yẹjẹ ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ìjẹ̀bú lọmọ alágẹmọ òfíyàwọ̀yọ̀wọ̀ ọmọ ewé dúdú òróró ọ̀rẹ́ rẹ̀ Awùjalẹ̀. ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ̀lẹ́ o olóòtú. <laughs> àlejò wa amàríyìn tẹ ẹ̀rọ gẹ́gẹ́ tẹ ẹ̀rọ rẹ́dẹ́ tẹ tẹ kan rúru ọmọ Yorùbá gidi ni yín mm, lára ẹ̀yin tí ẹ kàn máa fi àmì ẹ̀yẹ dá lọ́la rè fún mm, ní ti múra ní ti wà ní tàṣà ní ti gbogbo ìṣẹ̀lẹ̀ ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí. ẹ ṣé mo dúpẹ́ ṣé dáadáa la bá yín. adúpẹ́ o adúpẹ́ ìyá mi ìbéèrè tèmi fẹ́ bi yín ìbéèrè tí ò lè làyàn lóògùn ni yóò tó bí ọdún mélòó tẹ́ ẹ ti ń ṣeré orí ìtàgé yìí. Ah, tabaníkà kà ní mílí méjì hmm. ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti bẹ̀rẹ̀ orí ìtàgé. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ta lọ̀gá yín. lákọ̀ọ́kọ́ mo lọ kà nílé ìwé ni ìgbà tí mo wá dé láti eh, ilé ìwé eh. mo wá wà ní abẹ́ bàbá wa alàgbà Bẹ́ntọ́mọlójú. Bẹ́ntọ́mọlójú bàbá àgbàlagbà Papi Ben Papi Ben. olùdarí. ṣùgbọ́n eh, ìbéèrè kan wà tí àwọn èèyàn máa ń sọ àbí kí n pé ọ̀rọ̀ kan wà táwọn èèyàn máa ń jẹ lẹ́nu nípa yín ò lóde nígbà míì tá a bá bá wọn pàdé mo wá ní ìjọ́sìn mi àti yín bá pàdé hmm, ah, n tá gbọ́ tí a mọ̀ ni pé àwọn bàbá wa àwọn bàbá wa kékeré àwọn bá lé yín pé iṣẹ́ yìí náà iṣẹ́ à ń gbàṣà lárugẹ à ń ṣeré orí ìtàgé à ń darí eré orí ìtàgé à ń kọ ìwé à ń kọ̀tàn à ń lo àwọn àgbékalẹ̀ alátinúdá litiréṣọ alohun gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe àfi kẹ́ àbíbò ní kẹ́ ìyànnà náà fún wa kó yé wa o. wọ́n ní àdùn bíi tọ́lọ́run lọ́wọ́ sí i. Hmm mo dúpẹ́ fọlọ́run pé ọlọ́run fi ọkọ mi ṣe ọ̀rẹ́ mi hmm. ó fi ṣe ẹ̀gbọ́n fún mi ó tún fi ṣe bàbá fún mi hmm. ó wá yẹ kí ọ̀rọ̀ àwọn méjèèjì yéra wa. sọmọ ìlú kan náà lẹ́yìn àtọkọ yín ni. ọmọ òṣogbo lòun òṣogbo òrókè ọba eh, àsálà ẹ̀ẹ́dọ̀ tó lòdò mẹ́ta làwọn méjèèjì òṣogbo òdògbò eh. ṣé ti yé yín. <laughs> Eh, tí abájọ níṣẹ́ báyẹn hmm. tóun bá níṣẹ́ èmi àdúró nílé táwọn ọmọ tó yẹ pé òun náà ló níṣẹ́ àbúrò pé mi mo níṣẹ́ òun náà àdúró nílé táwọn ọmọ. tẹ́ ẹ bá wá jọ níṣẹ́ pọ̀ nǹkan tí ì sì ṣe ibùdó ìyá eré kan náà. ẹ ṣeun ṣe tí wàá rí àwọn òbí tó bí àwa méjèèjì ọlọ́run ti fi wọ́n kẹ́ wa tó bá yẹ pa àjọ wa níṣẹ́ pọ̀ hmm. ìkànnì wọn máa ṣetán àti dúró ti àwọn ọmọ ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ gan ti dàgbà sí ìdábàjọ níṣẹ́ oníkálukú ń lọ ṣe ni àwọn ọmọ náà dẹ̀ wà nílé. Hmm, adúpẹ́ adúpẹ́ ǹjẹ́ ẹ̀ ń fi àǹfààní sílẹ̀ fáwọn ọmọ láti sọ èdè Yorùbá pẹ̀lú ògo ọlọ́run tẹ bá délé mi èdè yorùbá làwọn ọmọ mi máa ń sọ. àwọn ọmọ yín lè ka ìwé ìròyìn yorùbá. pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run wọn á kà dáadáa wọn á eh. yanrantí ẹ̀. Eh. <laughs> ìyá wa àlejò wa lórí ètò yìí fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé arábìnrin olúwatóyìn aya adéwálé ọmọ òjẹ̀bú ni wọ́n nílùú odò ògbólú nípínlẹ̀ ògùn ẹ jẹ́ ká lọ sí ìpele tí ọpọ́ sún kàn ká bẹ̀rẹ̀ sí ní fi ìbéèrè jomitoro ìdáhùn ká máa fi dáhùn jomitoro ìbéèrè lábala ilé ìta àpè ní àṣà wa lórí ètò yìí ètò wa yorùbá láṣà àti ìṣe. yorùbá láṣà yorùbá láṣà yorùbá láṣà àti ìṣe. ìyá mi àṣà wa ìkòkò àmì ohun orí ọ̀rọ̀ yorùbá olúwa tóyìn remi remi dò adéwálé remi mímí ẹ̀wọ̀n tá a bá ti pè é síta tá a bá ti pè é sínú tá a bá pè é síta àmì orí ẹ̀ ó yọ èèwọ̀ ìkòkò èèwọ̀ rèé dòdòdò àròkò dòrédò àmì dòdò màmí bóńgá ti bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà láti béèrè béèrè o. ibi bá ti dáná yẹn ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló dà. ẹ bẹ̀rẹ̀ bí wọ́n bá ti wù yẹn lẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta báyìí. ẹ já bẹ̀rẹ̀ lórí èèwọ̀. ẹ afẹ́ mọ tí ò yẹ ká jẹ ẹ mú kàn bẹ̀rẹ̀ fúnra yín lẹ́ẹ̀mú. ẹ̀yin lẹ́ẹ̀mú béèrè tó wù yín fúnra yín kí nǹkan bá yín kà á jáde ni. mọ́mi wọ́n ní èèwọ̀ ni nílẹ̀ Yorùbá ká fi ìgbálẹ̀ sí ara ògiri ní òòró kí ló ń ṣẹlẹ̀ tí èèyàn bá ṣe bẹ́ẹ̀. ká fi ìgbálẹ̀ sàrò ògiri ní òru. ní òru àná dúró báyìí. àná dúró. Hmm. bóyá a fi ń lé àìsàn kúrò nínú ilé. ṣé àfi tí wọn bá fi sí òru èèyàn fi ń lé àìsàn ni àbí ẹrù dáadáa o àfi eh, lé kí àrùn àjàkálẹ̀ àrùn má wọlé. tí èèyàn bá gbé e dúró lóòró sára ògiri mm. èèyàn fi lé àjàkálẹ̀ àrùn mm. kó má wọlé mm. ìyá mi mo yọ̀ fún yín pé ẹ ṣe tí èèyàn bá fi ìgbálẹ̀ sí ara ògiri ní òòró nílẹ̀ Yorùbá àwọn babaláwo wa sọ wípé ṣànpọ̀nná ó ba ilé náà jà olóde. Ja ẹ gbádùn ìta ìgbóná mm. yóò bá wọn jàánu léhùn torí ẹ̀ làwọn àgbààgbà ṣe ń sọ pé ẹ má na ìgbálẹ̀ dúró lóòró sára ògiri ìyá mi ẹ jẹ́ ká tún lọ sórí ìbéèrè mi mm. àmìrè àròkù rè. àròkù ẹ ti àtúlórí àròkù. àròkù ẹyọ kan náà lè mú àròkù. Hmm. ìyá mi láyé àtijọ́ tí wọ́n bá di ìlẹ̀pa ilẹ̀ pupa hmm. tí wọ́n bá di ìlẹ̀pa sínú aṣọ kékeré tí wọ́n bá wá dì í tí wọ́n fi ránṣẹ́ sí ẹnìkan tó wà lẹ́yìn odi kí ló túmọ̀ sí. ẹ á jẹ́ pé èèyàn ń ṣaláìsí nìyẹn. bí ẹnìkan ti kú hmm. ìyá mi ẹ gbà ẹ gbà ẹ gbà àtijọ́ pín lọ́kàn kan o ẹ̀yin ti gba ọ̀kan ẹ ti ṣe ọ̀kan o hmm. káwé àmì ẹ wá fà mí sí àjọ máa fà mí sí ni ó ti yá. bí ẹrú bá mọwọ́ wẹ̀ ẹ fà mí lé lórí. bí ẹrú bá mọwọ́ wẹ̀. bí ẹrú bá mọwọ́ wẹ̀. mi ẹrú mi mi mi. mi. Mm-hmm ẹrú. mi. Ah. Ah. bí ẹrú. Mm, mm, mm. mi dò àmì re. bí ẹ nìyẹn o bí ẹ lẹ́sìn sọ yẹn o mi re bí ẹ ṣùgbọ́n bí ẹrú. Mm-mm. Mm. ẹ pè é jáde. mi. ẹ ó yá túmọ̀ sí pé kí lẹ pè bí ẹrú ó yá ẹ papọ̀. mẹ́yìn náà lẹ fẹ́ nara yín pè é tẹ́lẹ̀. mi rè mí. <laughs> bí ẹrú bá mọ. mọ. mi. rè mi rè. bá mọ. mi rè mi mi rè. ọwọ́ wẹ̀. ọwọ́. Mm-mm. mm mm Mm. do mm. Eh, re mm. re mi do bí ẹrú bá mọwọ́ wẹ̀. <laughs> <laughs> ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà bí ẹrú bá mọwọ́ wẹ̀ mí re mi mi re re mi do. bí ẹrú bá mọwọ́ wẹ̀ ó túmọ̀ sí pé ẹ ti gba méjì nínú mẹ́ta. ẹ yẹ ká ti lọ sí orí ìpele tí ọpọ́n tún súnkàn lórí ètò yìí ètò wa yìí o yorùbá láṣà àti ìṣe. yorùbá láṣà yorùbá láṣà yorùbá láṣà àti ìṣe. ìyá mi ìlú rẹ̀ ìfọ́n rẹ̀ fúnra ilé wà fọwọ́ ara yín mú béèrè ìbéèrè òun nọ́mbà ni a wà sọ nọ́mbà náà ní tí wọ́n bá ń bẹ níbẹ̀ nínú ìfọ́n wọn ò fọ́n nínú ìlú wọn ò lù ẹ̀ wà tù fún wa. kò burú ṣé o ti yá. Ah, o ti yá àbí ṣé ò bá pẹ́ ni ẹnìkan ìwẹ́sẹ̀ mọ́ ìfọn nọ́mbà kẹrin nọ́mbà kẹrin ìfọn gbọ́dọ̀ má gba ilé torí pé. ọba tó <laughs> ọba tó mo lé mi ò pé rí ọba. ẹgbà dáadáa ẹgbà ẹgbà ẹgbà ẹgbà torí ẹ gbọ́dọ̀ má gba ilé tẹ bá wà lóko eré tẹ bá wà ní hmm. àfihàn bàbí ẹṣọ lórí ọba àbí ẹṣọ lóyè wọn ò fún un. bẹ́ẹ̀ni ìyá mi ó kùlù àyàn wálé ìlú nọ́mbà kẹrin náà lẹ mú o àyàn. ìyá mi ó rọ̀ jù ó rọ̀ jù ó rọ̀ jù. mi ò gbọ́ kó bá ń túnṣe. ìlú wọn fi pòwe ni ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń já yín sí owó hmm. èkì lọ ni hmm. àbí ẹ fẹ́ kí wọ́n tún lù fún yín lẹ́ẹ̀kan sí. kó bá ń tún lù. ọ̀yá àyàn ẹ lù lẹ́ẹ̀kan láti máa ń sin gbàtà pàǹsùn ah! ah, mo dẹ̀ gbọ́ o. Ah! ó mà ṣe o. ó ṣe hmm. tìrú yẹ lójú òkú ó bọ́ fọ́ ó bọ́ <laughs> ẹ mọ̀. mo fẹ́ mọ̀ bọ́ tí mi wà rántí mọ́. ṣùgbọ́n ẹ rántí mọ́ hmm. ó yẹ jẹ́ gbọ́ ohun tí àyàn lù ká sì gbọ́ ìtumọ̀ ohun tó lù. ìdí mẹ́rin ṣe. màámi ṣe rí ẹ gbọ́. mo gbọ́. <laughs> ó túmọ̀ sí pé ẹ gba ẹ gba ìlú ṣùgbọ́n ẹ gbà fún mm-hmm. ẹ sì ti gba méjì tẹ́lẹ̀ nínú àṣà wa ẹ ti gba mẹ́ta ẹ ti ṣi méjì báyìí mm-hmm. ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún máa lọ sí abala eléyìí tí ọpọ́n sún kan ètò sì ń tẹ̀ síwájú o àlejò wa ni arábìnrin Olúwatóyìn Àyà Adéwálé ọmọ ìjẹ̀bú ni wọ́n o gbogbo ẹ̀yin ará ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú ọmọ odògbolú rẹ o ọmọ ogbolú <laughs> ẹ ká lọ sókè lọ́hùn ẹ má gbàgbé o ẹ má gbé kúrò mẹ́ ẹ má yí kúrò mẹ́ filẹ̀ síbẹ̀ kó wà bẹ́ẹ̀ kájọ máa jẹ ìgbáládùn ara wa yorùbá láṣà o àti ìṣe. yorùbá láṣà yorùbá láṣà yorùbá láṣà àti ìṣe. a kí yín káàbọ̀ padà sí kànnì tá a wa náà o yorùbá láṣà àti ìṣe abala tá a ni abala bójúbójú olóró ń bọ̀ abala yìí àjọ Bùmárà Foundation ni wọ́n ṣagbátẹ̀lú rẹ̀ àwọn ní káwa náà gbéra wa sípò àwọn àkàndá ẹ̀dá àwọn tí wọ́n ní ìpèníjà yálà nípa ẹ̀yà ara kan ó lè jẹ́ ojú ni etí ẹnu ẹsẹ̀ ọwọ́ tàbí ẹ̀yà ara yòówù báwo ni wọ́n ṣe ń gbègbè ayé báwo ni wọ́n ṣe ń ṣe ń táwa náà ṣe báwo ni wọ́n ṣe ń rí ń rí báwo ni wọ́n ṣe ń mọ ń tà ń ọlọ́mọ má gbòde ọ̀sán lọ́wọ́ wa abala yìí ẹ kọ́wọ́ bọ nǹkan kan oríṣiríṣi ọ̀pọ̀ nǹkan ló wà ń ẹ mú wò lóríṣiríṣi ẹ wà mú kan mú ṣìnkìn pé ah mo mọ ilé tí mo mú yìí ẹ wà pé nǹkan báyìí lẹ mú mo bá tásìkò ẹ wà mú padà wá síta mọ́ mi ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí bójú bójú o olóró ń bọ̀ o ẹ para mọ́ o ṣé kí n ṣí ṣí ṣí ṣí ẹni tó lóró bá mú. apàjẹ ah, olóró ò ní pàjẹ olóró ó gbà pèlè ni ẹ súnmọ́ kẹ́ ẹ má fojú ìsàlẹ̀ wò bójú bójú rèé o olóró ò dé. mami Oya, yá ẹ̀kọ́ ọ̀bọ̀ ẹ má wo bẹ́ẹ̀ o ẹ má wo bẹ́ẹ̀ o oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ ẹ má mú jáde o. nǹkan wà ń bẹ̀ lóríṣiríṣi eh. lóríṣiríṣi <laughs> lóríṣiríṣi. ẹ̀kẹ́ ti wá rí kan náà mú ẹ wá oríṣiríṣi ni. ṣé ẹ ti mú nǹkan ẹ má mú jáde o ṣé ẹ sáà ti rí nǹkan mú tẹ́ ẹ bá ti dárúkọ nǹkan kan ẹ lè pààrọ̀ ń tẹ́ ẹ mú mọ́ o lọ́jọ́ lọ́wọ́ yín lọ́run kó ṣàánú wa lọ́run má sọ aṣọ okùn lọ́run má gbòdì ọ̀sán lọ́wọ́ wa màmá kí lẹ mú dání kí ni eléyìí ewu. kí ló jọ. ọṣẹ àbí. Ah, èmi kọ́ lẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ <laughs> ah, èmi náà ò mọ bí wọ́n ti bójú tọ̀dọ̀ yín ni wọ́n bójú tọ̀dọ̀ mi náà bójú bójú ni. mi ò dẹ̀ ọṣẹ ó dẹ̀ wọṣẹ ni. só dàbí ni àbọ̀ṣẹ ni ẹ wo dáadáa o nǹkan tí nǹkan tí ara rẹ̀ rí báyìí náà pọ̀ o. ọṣẹ ni. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni. ọṣẹ hmm. <laughs> ṣe sì ti ń gbìyànjú bọ̀ látòní tí mo rò pé ṣe é fi gba máàkì gidi rẹ̀ ẹ̀lẹ́ mú mi mọ́ ẹ̀lẹ́ mú mi mọ́ tí ó dá yín lójú ẹ sọ dáadáa o ọṣẹ ni ó dá yín lójú hmm. ó dá yín mú tẹ́ mú jáde ah. <laughs> ok ọṣẹ ni ìyá mi irú ọṣẹ wo rè ọṣẹ ọ̀kọ̀tọ̀ ọṣẹ kóńgí ọṣẹ ọ̀kọ̀tọ̀ ọṣẹ hmm. kóńgí hmm. Ah! kí ni a fi ń ṣe màámi wọ́n fi ń fọṣọ ni wọ́n fi ń fọṣọ wọ́n fi ń fọwọ́. kí ni wọ́n fi ń ṣọṣẹ. wọ́n máa ń lo epo. Ah, ẹ máa múra mi dání wá lónìí o ìyá mi níyàn bá bòyìn lọ́sẹ̀ pé ọṣẹ yìí mo bòyìn o. Mm. kí lẹ sọ. màá dúpẹ́ nìkẹ́ tó wà mọ̀ nǹkan ọṣẹ yìí ọṣẹ ìlú wa gangan ni àwọn ìjẹ̀bú ló máa ń ṣọṣẹ ọ̀pọ̀tọ̀ yìí. ara olóore wájà rèé yẹn o kódà ẹ̀bùn àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ gbà lórí ètò yìí rè iléeṣẹ́ albasit communication oníkà fún yín lọ́ṣẹ ọ̀kọ̀tọ́ yìí ọṣẹ kóńgí ẹ lọ máa fi fọṣọ ẹ máa fi fọṣọ lọ kò sí wàhálà ẹ fi máa fọwọ́ ẹ máa fọ àwo gbówó nǹkan ẹ fi wẹ̀ kò sí wàhálà ẹ̀yin léèsì rè léèsì láti ọ̀dọ̀ alájà Sherifa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ gbòdegbòde fabrics lérè kò dúmọ̀tà wọn ni ká gbé e fún yín pé kẹ́ ẹ ràn kẹ́ ẹ bú lura alhaji fata Yusuf Ọkọlóyún ká gbé fàìjì flusher fún yín pé ẹ wá sórí ètò yìí eléyìí àpò kan rèé àpò tí mo dì mú yìí oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀ ìpara ìparun ìṣara lọ́ṣọ́ ìṣara lóge dáadáa alájà shine mo dúpẹ́ ọlá cosmetics lóníkàgbé fún yín eléyìí Fọláyẹmí Ventures ló ní ká gbé ọṣẹ yìí fún yín ọṣẹ olómi lélẹyìí bẹ́ẹ̀ bá fẹ́ lọṣẹ kòǹgì ọ̀kọ̀tọ̀ ẹ lọṣẹ olómi ṣé ẹ wá rí eléyìí táwẹẹlì ní tíyan lè fi nu làágùn tíyan lè fi nu wọbẹ máa dáná tán báírò òwọ̀n rúlà ìkọ̀wé nǹkan kan ìwé gbẹ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ Abọ́lá Musili ló ní ká gbé yín fún yín aláṣẹ Bùmárà Foundation wọ́n sì tún fún yín lẹ́bùn kan torí ìmúra yín yìí ẹ múra dáadáa ìmúra yìí gbé àṣà àti ẹwà yorùbá jáde ó pọ́n yorùbá lé ó gbé yorùbá lárugẹ ó jẹ́ kó yé wa wípé bẹ́ẹ̀yàn bá múra tó bo gbogbo ara rẹ̀ tó múra tó kàn dẹ́dẹ́ tó kàn dúdú báyìí eh, àṣà ń tẹ̀ síwájú náà ni náà rí tẹ́ gbé gbẹ̀dẹ̀ sọ́rùn. ẹ fún ti bẹ́ẹ̀ ṣe wá múra yìí ní kí n tó wá gbé nǹkan mímu fún yín pé ìmúra yín ìwúyàn pọ̀ Eh, Rega Ventures ló ní ká gbẹ̀yìn fún yín pé bẹ́ẹ̀ sí múra yìí ò tẹ́ kàn tẹ́ rú dáadáa yìí pé àwọn gbádùn yín. ẹ ṣeun tó mm. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi lẹ́nu. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ tí wọ́n parapọ̀ fún mi ní àwọn ẹ̀bùn yìí mm. eh, òkè òkè lọ́wọ́ afúnni ń gbé òkè òkè ní iléeṣẹ́ yìí máa máa lọ iléeṣẹ́ yín ò ní jóná o ibi tẹ́ ti wá ń mówó tẹ́ fi ń ra àwọn nǹkan yìí tẹ́ fi ń eh, pèsè wọn ọlọ́run ò jẹ́ káyé kó mọ̀ díẹ̀ o èyí túbọ̀ máa lọ́pọ̀lọpọ̀ o mo wá tí wàá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó gbé ètò yìí kalẹ̀ hmm, àti àwọn òṣìṣẹ́ hmm, ọlọ́run tó wá jogún ọpọlọ yìí fún yín kò ní jẹ́ kó pọ̀ lọ́rùn ìjọba ẹ máa tẹ̀síwájú láṣẹ Èdùmàrè. ẹ ṣe ìyá wa ẹyin adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun lórúkọ gbogbo àwọn tí a jọ ṣètò tòní adúpẹ́pọ̀ fún àtìlẹ́yìn àwọn iléeṣẹ́ tí wọ́n súgbà wa lórí ètò yìí twenty eight twenty eight eh, creations adúpẹ́ lọ́wọ́ yín o bákan náà la gbàgbé Hasball International lábẹ́ aláṣẹ Alhaji Bọ́lájí Hasan aláṣẹ eh, Hasball International tó ṣe wípé àwọn ni eh, wọ́n ń ṣe káralẹ̀ kákọ́lé káfílé rẹ́ǹtì káfí háyà eh, developer tó múye nílùú Èkó adúgbò púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ SP Asset Links fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí àwọn ẹlẹ́stéètì ni wọ́n ń talẹ̀ wọ́n ń ralé bákan náà adúpẹ́ lọ́wọ́ builder Mrs Fọláṣadé Làjà fún àtìlẹ́yìn wọn fún wa lórí ètò yìí Tobilet unique ventures àdúpẹ́ lẹ́ẹ̀kan sí i o àti gbogbo àwọn tí wọ́n tún fún wa ní ẹ̀bùn ní orí ètò yìí títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ láti máa pàdé lórí àkọ́tún ètò yorùbá láṣà àti ìṣe èmi ọmọ yín ni mò ń kí yín tí mò ń dágbére pé a tún padà wá lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ o ayọ̀ àti àlàáfíà lápàdé o yọ̀mí màtẹ́ ni mò ń jẹ́ ifá ń kálí lóyà làwọn èèyàn ń pè mí ẹ má bàṣà jẹ́ o ẹ má dàṣà rú ẹ jẹ́ ká máa rántí pé yorùbá láṣà àti ìṣe.